baálé eléyìí ẹ̀wẹ̀so ìyálé eléyìí ẹ̀wẹ̀so òdòdó kan ń bẹ lágbàlá tá a fẹ́ já mo pọ́ òdòdó kan ń bẹ lágbàlá yín tá a fẹ́ já ọmọdé yìí dára púpọ̀ ohùn wá fi ṣayá òrèké yìí lẹ́wà púpọ̀ afẹ́fẹ́ sílé. Si ìyáálé léyìí o ẹ̀wẹ̀ so. ah gbogbo àwọn aráalé àwọn láyẹmí ni wọ́n tán sí ilé àwọn adédiwúrà níjọ́ ìgbéyàwó kì í ṣọjọ́ kékeré ọjọ́ ńlá ni ọjọ́ ńlá ni ẹ̀wẹ̀ so baálé léyìí ẹ̀wẹ̀ so ìyáálé léyìí o so ni gbogbo wọn gbé rìn báwọn aráalé ọláyẹmí bí wọ́n ṣe ń gbé rìn bẹ́ẹ̀ ni àwọn aráalé adédiwúrà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ni wọ́n ń gbà ni wọ́n ń bá wọn gbé àwọn ń gbé rìn àwọn ń gbé ìdùnnú òṣùbù lu ayọ̀ inú gbogbo wọn ń dùn ẹ̀rín eyín funfun ń pe eyín funfun ránṣẹ́ wọ́n fi pàdé ara wọn gbogbo wọn di òkòtó wọ́n gbó nílùú pàápàá níjọ́ tí wọ́n ń ṣe ìyàwó ọjọ́ kan náà ni wọ́n ṣe gbogbo ẹ̀ pọ̀ ẹ̀yin èèyàn Adédiwúrà nígbà tí ó kéré díẹ̀ òun ni ó nígbà tó wà níléèwé ohun tí ò jẹ́ kí Adédiwúrà tí ò jẹ́ kí ó bá àwọn ẹgbẹ́ ẹ̀ kàwé tán nìyẹn ó ti bímọ kan tẹ́lẹ̀ àwọn òbí Adédiwúrà àwọn ni wọ́n tọ́jú ọmọ yẹn ẹni tó fún un lóyún ó pòun kọ́ lòun lóyún ó ti bá tiẹ̀ lọ Adédiwúrà kékeré ló ti bímọ níbi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún okùn márùn òun ni ó ti bímọ kì í ṣe pé àgbàlagbà kan ló fún lóyún ara àwọn ẹgbẹ́ ẹ̀ níléèwé ni òun ni ó fún ọmọ yẹn lóyún nígbà náà orí ẹ̀ sì pé àwọn òbí ẹ̀ bínú ṣùgbọ́n orí ẹ̀ pé lẹ́yìn tí ó bí ọmọ yẹn tán tí ó tọ́jú ọmọ yẹn tí ọmọ ti ń dàgbà díẹ̀ sí àwọn òbí wọ́n dúró tì í pé kó padà síléèwé Adédìwúrà padà síléèwé ó lọ ó ka ìwé mẹ́wàá tán ó tún lọ kọ́ ẹ̀kọ́ àwọn tí wọ́n ń kọ́ ọmọ níwèé nígbà tó ṣe yẹn tán ó gba fásitì lọ ó tún lọ kàwé sí Adédiwúrà kàwé dáadáa orí ẹ̀ pé kò sọ wípé ìṣubú òun níbẹ̀rẹ̀ ayé òun wípé ayé òun bàjẹ́ kò jókòó síbẹ̀ máa sunkún àwọn òbí ẹ̀ sì tì lẹ́yìn kí Adédiwúrà kó wá fẹ́ ọkọ àwọn ọkùnrin wọ́n ń pé ó ti bímọ tẹ́lẹ̀ mi ò lè fẹ́ ẹni tó ti bímọ bùkátà bùkátà ló fẹ́ máa wá gbé wá bùkátà ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń sọ nìyẹn àwọn kan wà nílé wọn wọ́n máa ń bu wọ́n máa ń fi ṣe yẹ̀yẹ́ àwọn kan wà ládùúgbò wọ́n máa ń bu ó bímọ tí ò mọ bàbá ó ṣe gbádá ó ṣe gbàdà a máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ọláyẹmí ọláyẹmí náà kàwé ìyẹn ń tiẹ̀ wọ́n bẹ̀ fẹ́yàwó ni gbogbo ìgbà ni wọ́n máa ń ran létí wípé ó mà ti dàgbà ò jẹ́ mú kan wálé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ jù àní ẹ má pariwo ẹ má pariwo ẹ rọra sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń ṣe mo mọ nǹkan tí mò ń ṣe ó dà o mọ nǹkan tó ń ṣe àwọn ọmọ tí àwọn àbúrò ẹ bí àwọn náà ti ń gbìyànjú láti bímọ ìwọ sì wà ń bẹ̀ òun pé o mọ nǹkan tó ń ṣe lọ́rọ̀ kan ó ṣàrí Adédiwúrà àwọn méjèèjì wọ́n ń ṣe wọléwọ̀de Ọláyẹmí ó pe àwọn aráalé ìjọ tó sọ fún wọn wípé òun máa fẹ́ Adédiwúrà ní ìyàwó ẹ wò ó ẹ̀yin èèyàn ó dàbẹ́ ni wípé àwọn òbí ọláyẹmí wọ́n jẹ tẹ́tẹ́ ni torí gbogbo ìgbà lòun máa ń sọ wípé òun fẹ́ kàwé sí gbogbo ìwé ló ti kà tán kíá wọ́n ti mọ́jọ́ òun ló sún wọn dé ilé àwọn àdédìwúrà wípé baálé eléyìí ẹ̀wẹ̀ so ìyá lé eléyìí ò ẹ̀wẹ̀ so òdòdó kan ń bẹ lágbàlá yín tá a fẹ́ já apòdòdó kan ń bẹ lágbàlá tá a fẹ́ já ọmọdé yìí dára òun wá fẹ́ fi ṣaya òun òpèkè yìí lẹ́wà ó máa wùn wá fẹ́ gbé sílé ìyàlé eléyìí ò ẹ̀wẹ̀ so. lọ́jọ́ yìí wọ́n ṣèyàwó wọ́n ṣàdúrà àwọn. Ah, èèyàn burúkú àwọn onísọkúsọ àwọn náà wà bẹ́ẹ̀ ńjọ́ yẹn ohun tó gbé wá wọn jọ jẹ́ ni ṣùgbọ́n wọn ò yé sọ wípé ẹni tó bímọ tí ò mọ bàbá ẹni tó oníranù tó ti bímọ láti kékeré eléyìí òun lélẹ́yìí wá fẹ́ gbogbo òwe tó kà ẹni tó rí fẹ́ rè ọ̀làyẹmí ṣáà fẹ́ àdédìwúrà ọ̀rọ̀ wọn sì wọ̀ lẹ́yìn tó wá fẹ́ Adédiwúrà ṣe rí ọmọ tí Adédiwúrà bí Adédiwúrà fẹ́ fi ọmọ yẹn lẹ̀ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ Ọláyẹmí sọ wípé láéláé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ máa mú bọ̀ ọ̀dọ̀ wa ló máa máa gbé ọláyẹmí ó tọ́jú ọmọ tí adédèwúrà bí síta ìwọ tó o bá ti bímọ kan tẹ́lẹ̀ wípé bí àṣìṣe àbí wípé o ti tètè bímọ ọkọ kọ ẹ lẹ wò ó má jókòó tí à ń ronú pé o ṣe àṣìṣe ọmọ tó o bí ọmọ ni o ọmọ yẹn á sì ṣoríire àbó gbọ́ ọmọ yẹn á ṣoríire ọmọ yẹn á ṣoríire ó pẹ́ díẹ̀ nítorí wípé Adédiwúrà ó ti tètè bí ọmọ kan àyè sì ti wà ó ṣe díẹ̀ kó tó fẹ́ ọkọ kò tètè rí ọmọ mi bí àwọn kan wá ń àwọn onísọkúsọ àwọn onísọkúsọ tí wọn ò ń rí nǹkan míì sọ ju ọ̀rọ̀ lọ́rọ̀ lọ wọ́n sì ń jẹnu wípé ṣé kò tán di ọ̀gbẹ́ni tó fi gbogbo ọjọ́ ayé ẹ̀ kàwé ó wá jẹ́ wípé aráalé wa tó ti lé sílẹ̀ òun ni ó wá fẹ́ ẹni tó yẹ kó lọ fẹ́ ẹ kó lọ fẹ́ ọ̀ṣàrà àlòkù ló wá gbé ẹ máa wò ó adédiwúrà kò tètè bímọ àwọn onísọkúsọ ń sọ ìsọkúsọ ọláyẹmí kò tiẹ̀ rò ó mú ọmọ adédiwúrà ó mú bí ọmọ tiẹ̀ ó ń tọ́jú ọmọ yẹn ó ràn lọ léèwé àbẹ́ẹ̀gbọ́ adédiwúrà ó yà á lẹ́nu níjọ́ tó mọ̀ wípé ó dàbí ẹni wípé òun ò mà rí nǹkan oṣù àbóhun kọ́ àbóhun ni oṣù kìíní oṣù kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ. oyún tí adédiwúrà ní. Ni ìbejì ló fi bí. mo ti ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń. mo tún ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń. mo ń ṣẹ̀wá fẹ́lẹ́jì rẹ̀ ń ṣẹ̀wá mo ti ṣẹ̀wá mo ti ṣẹ̀wá.